very sorry to tell you that we lost her. Happy! Hello! O kì í ṣara ayé mọ́. Orí tó ń sá lọ, ẹ̀mí ẹ̀ ló ń sá lọ yẹn o. Ó ní nǹkan méjì tí mo fẹ́ kó bá mi Ọkọ mi. Ta ni? olówó orí mi. má pè mí bẹ́ẹ̀ mọ̀ sẹ́ i want divorce and that's final. mrs adegoke ṣé ẹ mọ̀ mi ni. are you sure. mo fẹ́ lọ parí omi ìpè kó tó ń accident. yẹn o ní intention láti lọ pààyàn ṣé ìwọ mọ̀ wípé tó bá ṣe bẹ́ẹ̀ ó ṣeéṣe kó má rọrùn wọ̀. ṣé ìwọ tó ṣe nǹkan tó ṣe fún mi ṣé ìwọ kó má rọrùn wọ̀ ọmọ nǹkan tó ṣe fún mi. Hey! Hey! what? ìgbà wo ló tún fẹ́ sign divorce papers fún mi fún ẹ. a máa divorce ara wa yes. ẹ má bínú ṣé ẹ mọ vvn mi nílẹ̀ fi mọ ó kọ mi torí èmi náà rò pé mo rí yín rí ẹ kan pé òkèlè. ẹ kú ẹwà o. báwo ló ń ṣe báyìí náà mo ní kó má máa ṣe báyìí mọ́ náà ó fẹ́ sọ mí di wèrè ni àwọn èèyàn máa ń wá wò mí pé mo ti ya wèrè náà. má bínú mo ní kí n yọjú sí ẹ. I knew this day would come. You are the mark You got it when you were 12 from an Okada accident. Yes! Am I lying? She couldn't even wait to hear the end of my story. máa dà kí ni yàrá ya ẹ máa ṣe ná. tí ìyá tèmi fẹ́ dà. yes. ó yá wèrè dá fáwọn tó lò kò ní dá kò ní dá fáwọn tó bí ẹ. Àjàlá. ló gbómi lẹ́nu kò ní yẹ. ẹ bá rí bínú ènìyàn ṣe rí. mo kọ́ àbálẹ̀kùn kí ló dé. mi káàbọ̀ ìkíni àjẹ́ náà irógbò àjẹ́ ó ṣe ó bọ́ sínú ṣọ́ọ̀bù náà ológbò dúdú èsè ni mà á mọ bó ṣe wo oníṣọba kò bójú èyìn là bá bẹ. ṣe lè lásán ọmọ ológbò lélẹ̀ ìdábànà máa ń pè é. ó máa ń ṣe kà fún yàn. kò ṣe nǹkan kan sórí ní Saudi Arabia àti kékeré àti nílá gbogbo wọn máa ń ṣeré káàkiri ṣọ́ọ̀bù tó bá tiẹ̀ wọ ṣọ́ọ̀bù ẹ̀ kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ebi ló pe lé ìdẹ́bì. bó súnmọ́ wọn. ebi ló pa á débi ẹ wá lọ ra mílìkì fún tani ìwọ ẹbọ lọ́ra ọmọ kékeré rè mi. ọmọ kékeré àgbàlagbà ló. gbogbo owó ló wà mí. gbogbo owó kọ̀ wá lọ́ra mi. mo kọ̀ gbogbo owó kọ̀ lọ́ra mi. mo kọ̀. bàbá ìdìbò tẹ̀ wọ́n pè é. ẹ bá lọ́ra mi kó. minutos. tí ò bá gbọ́ tẹnu ẹ̀ ga á pàtó lásán ni bá sì jẹ́ kí n ṣàlàyé ẹnu. ná mi lówó o ah ò ná mi lówó sórí tábà yẹn ti kúrò níbí báyìí báyìí ilé kòkó tá a gbé ilé tààrà. ní kíni ní kíni ṣé wo mọ̀ pé mo ti forúkọ kún orúkọ ẹ̀ mi. kí lorúkọ náà. ọ̀gbẹ́ni níná lówó owó wà lọ́wọ́ yín ẹ jẹ́ ká bá yín náà sọ́à hmm. epo wà lọ́wọ́ yín ẹ jẹ́ ká bá yín náà èlì náwó ìtàn ó sì ń ṣe báyìí èlì lípo yẹn tàn ní. epo yẹn ò lè tán lóòótọ́ lóòótọ́ náà ibi tó ti ń wá ọlọ́run ló ń fi síbẹ̀ àmọ́ èmi wá rò pé wàá wá fi le wàá fi bí àpò ṣàṣàmùra ò gbẹ̀rí ṣàṣàmùra ò ṣàṣàmùra wò kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí ò kí ń lópin èní ló máa dópin ìwọ máa wò. wà wà kí ló yẹ tó máa ń ṣe báyìí ó máa ń ṣe bíbá pé ayùn mi ò ní yun ẹ̀rọ wà á kàn máa sọ̀rọ̀ wà á máa sọ̀rọ̀ wà á máa kí ló ṣe é. oyè hm? ní tilẹ̀ tọ́lọ̀ kò ń ṣe pé ayan nìyàn mi o àmọ́ ìgbésẹ̀ ńlá tí mo fẹ́ gbé yìí mm-hmm. fún àǹfààní ara tèmi ni hmm, bẹ́ẹ̀ ni. wo ọlọ́gbẹ́ni wo jẹ́ kórúkọ tí mo sọ ẹ́ rò ẹ́ ẹ jẹ́ kó rọ ẹ nínú wá náwó ẹ fún mi náwó fún mi ó ṣáà ní kú tó bá náwó ẹ fún mi jẹ́ kí mo lọ síbẹ̀ kó lọ ra nǹkan tí mo fẹ́ ẹ fún mi ó dẹ̀ má ṣe báyìí. oyin kòkòrò jówójówó àsìkò ti tó tó máa ah, ah. Hmm, máa lọ lébà gba ọmọdé tí mo fẹ́ máa lọ má ṣe báyìí náà no mo ní ah! èmi ò ṣáà nífẹ̀ẹ́ tí kéèyàn máa gbé mi torí àga tó lẹ̀ ṣe ó tún ti fẹ́ bẹ́ẹ̀ ni náwó fún mi náwó fún mi oyin ìwọ náà mọ̀ àṣé tí ọ̀wọ́n epo ni àbí tá ìrówó rà <laughs> ah, ah. owó yìí dẹ̀ wà lọ́wọ́ mi ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ má bá mi ná tèmi yìí kò ní pa ẹ́ tó bá ná wàá máa lọ lé e. ó ní àwọn kankan tí mo nílò láti ṣe kò ti yẹ máa dí fún mi lọ́jọ́ yìí. wàá dí fún mi wàá dí fún mi gan gidigidi ni o. Eh? wá wá dùn bó bó ti máa sọ pé wàá dùn fún mi wàá dùn fún mi nìyẹn tó ní dùn fún mi. oyinra ìdílé ìdúmọ̀tà Lagos wàá dùn fún mi o. máa dì fún ẹ. náwó náwó ìfún mi. mi kàn ní lè dì e ẹ ní onígidi tí wọ́n san ẹ ni àmọ́ máa dì fún ẹ. wọ́n máa. wo oyinra wọ́n máa lọ máa dì fún ẹ máa dì fún ẹ máa dì fún ẹ máa lọ àwọn tó dá ìdíyọtí dáa. kí ló dé. báwo ni kí ló ṣe é. ẹ̀gbọ́n ṣé ẹ mọ̀ wọn rí ni. ẹ mo mọ̀ rí àdúgbò mi ló ń gbé. ẹ má bá wọn sọ̀rọ̀ o torí ìwọ̀ntúnwọ̀nsì ni nǹkan máa ń mọ yorùbá dẹ̀ ní ohun tó bá wọ wọn jẹ kí n rún ọmọ nínú bí ọtí àmupara kọ àtàrà ọ̀nà mu ọtí bẹ́ẹ̀ tó gbàjọ ọkùn ẹni tó gbàjọ ọkùn gan kò ríro mọ́ ẹ wò ọ̀tún hàn òsì hàn àwọn gangan ló yẹ ká mọ̀ pé ní agbáwo fìdí yọ̀yọ̀ àbí gbogbo kànga kùn ẹ má bá wọn sọ̀rọ̀ ẹ má bá ẹ má ní kí n dákẹ́ tí wọ́n ní mò ẹ má bá wọn sọ̀rọ̀ à ẹ wò ó ní mú wa mú wa tí wọ́n bá pe Babátúndé wọ́n á sọ bàbá sọ mí nù oríṣiríṣi orúkọ ló ń pè ẹ má bá wọn sọ̀rọ̀ obìnrin náà sọkùnrin ẹ tó gbé kànga sínú ẹ̀ gan-an kò tó yìí ẹ pẹ̀lẹ́ ẹ kú tọ́jú èèyàn sà fún yà bí amọ obìnrin ah, ah, ah. ẹ̀gbọ́n àwọn gángan lẹ́yìn mọ̀ pé ní àgbáwo fìdí yọyọ ẹgbẹ́ ẹ̀ dáhùn. ẹ kúlé. tí n bá kú ilé ńkọ́ mo ní tí ìbá kú ilé ńkọ́ jàkùmọ̀ kéré ọ̀sán ẹni abíire òǹrorò ṣé ilé òṣù níbi tó ti ń bọ̀ ni. mọ́mí ẹ wò ó kò ń ṣe gbogbo nǹkan tó ṣe mí nìyẹn ilé Rẹ́mídé ni mo wà látàárọ̀. ilé Rẹ́mídé igbó òde fi Rẹ́mídé sílẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ kí wọn náà wá kan ṣe. mọ́mí ẹ ẹ tún dé o. ẹ tí bá ti dé kí mi káàbọ̀. tílà ò bá ṣe gbé èmi akọrí tílà là o torí ẹ tiẹ̀ ti fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀gbọ́n sún mi pẹ̀lú ẹjọ́ kìíní tẹ̀ ẹ wo ikọ́ tó bá mi kọ nù. ibi làlà náà ni ìlú bàbá ẹ máa lọ ọhún ta ló wá yín wọn akọrí làlà tára ẹ̀ là ń bẹ́ẹ̀ sọ ọlọ́run má jẹ́ kókó kó yìí di nǹkan mi torí àwọn èèyàn máa máa wò pé bóyá alákìrìbò tó ní ni mo ń kígbe tèmi ó ti sọ fún tẹ́lẹ̀. rọra rọra rọra rọra má bọ̀ báyìí má bọ̀ báyìí. sẹ́yìn mo máa ta yín lọ́fà ni kí ló ní tí wọ́n ń jó ń bẹ̀ yẹn ó dáa kí lẹ fẹ́ mu kí lẹ fẹ́ mu ẹ sọ̀rọ̀. Hmm. every day. Tọ́jú ara rẹ̀, ó dàbọ̀. Ẹ má dá mi dúró. Dúró. Èmi ọmọ bàbá olówó gbowó <laughs> wọ́n máa dá mi dúró. Ace! wọ́n fẹ́ <laughs>

báwo ni ó dàbí ni pé mo lè máa lè wà mọ́ ní alẹ́ yìí farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ ìwọ máa ń ṣe ìyọnu ṣebí mi ni mo ṣèlérí fún ẹ kò ní yẹ mo máa nílò ìrànlọ́wọ́ ẹ o.

ìfẹ́ ò sí lónìí o ìfẹ́ gbà ọ́. ìbéèrè tí mo bí ẹ kọ́ nìyẹn mo ní kí ló ń ṣe ẹnu lé mi. Ìrẹ̀mídé kí lẹ̀ṣẹ̀ mi gangan kí ni nǹkan tí mo ṣe fún ẹ gangan tó fi jẹ́ pé ò kí n fẹ́ rí mímí látàn. ṣebí tí wọ́n bá báyàn sọ̀rọ̀ ìṣe yẹ kí èèyàn gbọ́ kí èèyàn má máa kọtí kún. Ah, mo ti sọ fún ẹ títí tí mo ní kò yé lé mi kiri kò yé ṣọ́ mi kiri ó tún wá lórí láyà wọnú lé mi wá. Ìrèmídé kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé tó fi jẹ́ wípé ó wá lọ mu tí àmú para lálẹ́ àná ó mu títí títí títí tí òbí sí gbogbo lẹ́lẹ̀ kí ló dé. èmi irú rẹ̀ wo nìyẹn. ó dáná ẹni tó bá ń parọ́ ló máa máa fi ẹlẹ́rìí ẹ̀ ṣàwátì lọ́wọ́ inú ọkọ mi ẹ̀rí ẹ̀ wà ń bẹ. ìyẹn ni pé o ò rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ àná. ibo lọkọ ẹ wà. Màámi, ẹ má bínú sí mi ẹ̀yin àgbà náà lẹ kúkú máa ń pa lówe pé ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹ dáríjì mi. Hmm. ọ̀bẹ gọmọ lọ́wọ́ ó sọ bẹ́ẹ̀ nù ṣọ́bẹ̀ ò ti ṣe tó máa ṣe èmi tí fóònù ẹ̀gbọ́n ẹ̀ mo ti sọ pé mò ń padà lọ sí Canada. màámi alátìmúlá nípa erémidé ò bọ́ sí rárá ni ọdún ẹni mo lọ mi ò dẹ̀ tí ì rí sí i ẹ má bínú sí mi. wo tó bá lọ́kọ ń sìn tó wà nílé ọkọ ẹ̀ tó ń gbádùn ṣebí dùnú gbogbo wa ni. Ah, hmm. màámi ṣe bẹ́ẹ̀ yẹn àgbà náà lè máa ń pa lówe pé a kì í kánjú lábẹ́ gbígbóná téèyàn bá dán wò àbámọ̀ ló máa gbẹ̀yìn ẹ̀ o táwọn bá ti bó tán tọ́bẹ̀ wá tutù ẹ má bá mi ní sùúrù ni mo máa lọ́kọ tásìkò àti lọ́kọ bá ti tó àmọ́ bí mo ṣe wà yìí ọ̀rọ̀ Remide ló ń kan mí lóminú ẹ̀yin náà ẹ kò tún wáyé kẹ́ máa bá mi jà nírú àsìkò yìí máa mi ẹ má bínú. kí ló ṣẹlẹ̀ síre o. Here, Amide. kẹ̀rẹ́ kòkó láwọn ṣebí tá a bá wí fọmọ ẹni níṣẹ́ ló yẹ kó gbọ́ jẹ́nra dédé kìlọ̀ fún mi tí tí tí èmi ni mo kọ́ tí ikú tí mi ò gbọ́ kìlọ̀ ẹdú báwo ni tèmi ṣe rí báyìí náà ó ṣe jẹ́ wípé àwọn ẹranko tó kàn fi àwọ̀ èèyàn bóra lásán lèmi máa ń pàdé ní gbogbo ọjọ́ ayé mi. ìrẹ̀mídẹ́. Mm ti kà lójú àmọ́ mi ò fẹ́ kí ìwọ ọkọ̀ bí ara síbẹ̀ yẹn má wò bẹ̀ yẹn kó lè máa múnú ara ẹ̀ máa dùn. lóòótọ́ ni pé ọkàn mi máa ń yájú sí ìfẹ́ òótọ́ ni pé mi ò kí n lè gbé nǹkan pamọ́ ẹni tí mo bá nífẹ̀ẹ́ ṣe ni mo máa nífẹ̀ẹ́ tọkàn tara ṣùgbọ́n ṣé mi ò tọ́ lẹ́ni tó ń jadùn fẹ́ ni ṣé bí wọ́n ní dídùn nífẹ̀ẹ́ máa ń dùn kí ló dé tó ṣe wá jẹ́ wípé ìkorò àti kíkan ni ìfẹ́ máa ń fún èmi ní gbogbo ìgbà. rojú ṣùgbọ́n má rojú láìpẹ́ láì jìnnà gbogbo nǹkan máa lọ létòlétò gbogbo nǹkan máa tó dáa. da da da da da da da da da da da ìrékàwé eh. ọlọ́gbọ́n ayọ̀ sí orí ayọ̀ bọ̀ adúmáradán ọlọ́gbọ́n ìfẹ́ ò sí lónìí ò ìfẹ́ bọ̀. báwo ni mo wà kí ló wá ṣe ah, mo rò pé láti bí ìjẹta mo ti ń pe aago ẹ ò hmm. gbé lè má wò pé ah, ṣé kò sí kí n kúkú wá wò ẹ kó kúkú sí àlàáfíà dẹ̀ ni mo wà òun náà ṣàrí. Ah, ó ti tó bí wákàtí kan tí mo ti wọlé rí i. má bínú ṣé wàá wọlé. ó fẹ́ kí n wọlé ni. ara o. gbọ́dọ̀ um, um, náà jẹ́ kí mi wá máa lọ ó dà. o ṣe inú mi ti ẹ̀dùn pa àlàáfíà ló wà. o ṣe gan ó dà. ó dà náà. Mm. ó dàbọ̀ kó tọ́jú ara rẹ̀ o. orókè lọ́wọ́ àbá gbọ́ fàṣọ sára ọ̀rẹ́ rí ọ̀tẹ̀ là ó sì máa padà ìfẹ́ tó sá lọ ó sì máa padà. ìbànújẹ́ òní ayọ̀ ọ̀la kò ní jogún. ló ṣe ẹ́ ojú ẹ̀ kọ́ ẹ lọ́wọ́. ọjọ́ òní mi àti ẹ ti fojú kan ara wa gbé. Ah, ó dáná má bínú ọwọ́ mi ló dì í. ṣé pé ọwọ́ ẹ lè dì kó má wáyé wá rí mi. má bínú ọ̀rọ̀ ò ní ṣọmọ lọ́wọ́ mi mọ́ àmọ́ jẹ́ kí n kọ́kọ́ lù ẹ́. Mm. bá rẹ̀ bó ṣe ń ṣe báyìí má rò bí. wọ́n bá rò bí akíni. ṣópé ṣópé ṣópé ṣópé ṣópé ọ̀dà náà bẹ̀rẹ̀ jẹ́ àṣẹ báyìí. ọ̀yà. a ó para ta ni jọ̀gbọ̀n tó ń pè é látẹ̀kàn yìí. Eh, mo ṣe máa wò ó tí ì jàre nílẹ̀. kò máa sáwo kan láwo ẹ̀ wá eh, ó dáa ọ̀rọ̀ ta ni kí bàbá má gbọ́ ni. mo lọ ó dẹ̀ jẹ́ ká tí. ìgbà tí mo pe aago ẹ títí tó gbé ni mo ní bẹ́ẹ̀ kí n wá wà láàfíà. èmi sì olúwa ṣé torí pé o wá paago mi mi ò gbé òun ló ṣe ní kó wá máa ka mi mọ́ bí olè lóru. àwọ̀ mo kàn ní pé kí ìgbà tí mi ò ráyè ni mi ò ṣe gbé ìpè ẹ̀. tí wàá ráyè ń sìn. ẹ ṣé wàá kúkú pè mí kí n lè gbé. nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn ó dáná mo kàn fẹ́ gbé ẹ jáde ni. má ṣe yọrọ. ìwé mi dé kí ni ìdí pàtó mo fẹ́ mọ̀ kí ni ìdí pàtó tí ó jẹ́ kó kórìíra mi báyìí kí ni mo ṣe. èmi náà fẹ́ mọ̀ kí ni ìdí gangan tó fẹ́ gbé mi jáde. ó mọ̀ pé wọ́n ní ìsúnmọ́ni là ni mo kàn fẹ́ ká mọ́ra wa jù báyìí lọ ni. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ kò sí wàhálà ìwà máa pè mí ṣé bó ṣe láago pè mí ìwà máa pè mí gbogbo béèrè tó fẹ́ béèrè wà máa ìwọ náà ṣáà mọ̀ pé ojúkojú lè dàbí ọ̀rọ̀ orí aago mm. àti pé tí mo bá pè é ò ní gbé. bẹ̀rẹ̀ kí n ṣe oníṣẹ́. máa gbẹ̀yìn ewúro ọsàn sì máa sọ dídùn fún ẹ. tàbí òótọ́ ló ń sọ ṣé mi ti fi ọwọ́ ara mi ti ìfẹ́ òtítọ́ dànù síta báyìí. tó pè lẹ́ẹ̀kan yẹn ò dáa tó ni. ṣé kí n tẹ́ padà ń gbà rẹ̀. Ah, rárá o rárá o báyìí náà ti dáa tí sísìn yẹn ò bá ní bínú. Ah, ah. sísí tí mo jọ máa ń rí ìwọ àti ẹ náà ni èyí tí o gbé wá sílé ìgbafẹ́ ń jọ sí. oyin dàmọ́lá àbúrò mi lóyin dàmọ́lá ọba kan mi ni. ẹlẹ́fọ̀ọ́ o ó lẹ́fọ̀ọ́ tèmi kì í ṣe tàtàn o ta ló bí yín lẹ́jọ́. irọ́ náà ṣé kàn ṣe pé ọlọ́run rò pé ọ̀rẹ́bìnrin mi ni. rò bẹ́ẹ̀ kẹ̀ èmi ò lè rò pé ọ̀rẹ́bìnrin yẹn ni nígbà tí mo mọ̀ wípé ìyàwó ilé ẹ̀ ló máa jẹ́. ìfẹ́ ti dalẹ̀ ni mo fẹ́ ìfẹ́ tí ò ní jalè tí kì í ṣe ìfẹ́ tí kì í fẹ́ ìfẹ́ tí kì í dọ̀yẹ́. Jẹ́wádé, ó mà ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè. Kí ni ẹ̀? A jọ sọ̀rọ̀ kan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Mo dẹ̀ ti ń ronú ọ̀rọ̀ yẹn láti gbà yẹn. Ọ̀rọ̀ wo ni? Ṣé o ṣì lè rántí ṣá torí ó ti pẹ́ díẹ̀ o? Ẹ wà á dé kókó sọ ọ́ ná. Àbí? Kí ni? Òun náà mo ṣàfẹ́sọ. Ẹ sọ, à ń gbọ́. Ó sọ pé dídùn lọ́sàn máa sọ wípé adùnrún sì máa padà gbẹ̀yìn wúrò fún mi lórí ọ̀rọ̀ fẹ́. ta ló ń bẹ iṣẹ́ àwàdà ṣọ́rọ̀ àwàdà lọ tó wà lẹ́yìn. ire mi dé ṣebí mo sọ fún ẹ pé kòkòrò fẹ́ ò ní pẹ́ ṣan ẹ jẹ. ó dé nìyẹn ṣé mo ti sọ fún ẹ pé mo ti nífẹ̀ẹ́ nìkẹ́ni ni àbí ah. ìbéèrè mi ti pọ̀ jù. ẹ kí ló wá fàbílì yẹn. kò sí ó pé kí ló rí tó fi sọ bẹ́ẹ̀ mo lálàá kan sí ẹ nígbà yẹn àmọ́ torí rògbòdìyàn tó wà nílẹ̀ mi ìfẹ́ jẹ́ kó jẹ́ pé àlá mi láti máa kuná sí nǹkan tá à ń gbìyànjú láti paná ẹ̀. òkú òmà kì í farapamọ́ fẹ́ni tó máa gbé jù sí kòtò. ó jẹ́ jẹ́wọ́ fún mi ṣó ti pàdé èèyàn kankan ni. Hmm kò ṣe pé mo ti pàdé èèyàn kan náà uh-huh. ṣùgbọ́n ó jẹ́ jẹ́wọ́ kó má tiẹ̀ lọ jẹun táwa ń díjú sí nígboro. mi ò tí pàdé èèyàn kankan ọ̀rọ̀ yẹn kàn ń gbé mi lọ́kàn ni. ó kàn ń gbé fúkẹ́fúkẹ́ lọ́kùn ẹ̀ <laughs> ó dà o. Mm-hmm. ìfẹ́ ti dalẹ̀ ìfẹ́ ti kì í ṣe ó ní nǹkan kan tí mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀. Mm. ó dànù ẹni bá béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ di ẹ̀gbọ́n. ẹ ó ti tó bí ọ̀sẹ̀ kan sìn tí èmi àti ẹ̀ ti rìnrìn àfẹ́ wọn ìjọ wo gangan ló mọ gbà kí n gbé ẹ jáde. <laughs> kò ṣọ̀rọ̀ eré kò ṣọ̀rọ̀ eré ijó wo gangan àbí kí ni nǹkan tí mo máa ṣe tí mo máa fi jẹ tẹ́tẹ́ oríire láti lè gbé ẹ jáde. <laughs> ṣé mo máa ní láti lọ gba ohun àwòkù kí n pápọ̀ mọ́ ti olóbùrò kí n bá lè kọrin aládìídùn fún ẹni bóyá èyí máa múnú ẹ dùn tó dẹ̀ máa mú orí ẹ wú kí a wá gbà wípé mo ti gba ohun lọ́wọ́ àwòkù mo ti gba ohun lọ́wọ́ olóbùrò dà sára eh. eh. mo wá sí ìsinmi uh-uh. o ara mi wà lọ́nà bọ̀ wálé <laughs> olólùfẹ́ fìfẹ́ regílé ayé mi o mi ò ní yé kọrin àfi tó bá gbà kí gbé jáde lálẹ́ yìí. Ah, mi o ara mi wà lọ́nà. mo ti gbọ́ sẹ́ ah mo ti gbọ́ alẹ́ iná ni wàá gbé mi jáde. lóòótọ́ mhm. ó ti gbà bẹ́ẹ̀ni kó dáná wọnà lé kó pààrọ̀ aṣọ. Mm, ṣùgbọ́n ṣùgbọ́n ṣùgbọ́n ó máa ní láti jẹ́ wípé èmi àti ọmọ jẹ́rìn adé ló máa gbé jáde tó bá fẹ́ kí n tẹ̀lé ẹ. ìrẹ̀mìdẹ̀ ehm, mm-hmm. mo mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ̀ kò sùn ní ìwà àti jẹ́rìn adé bẹ́ẹ̀ dẹ̀ ni mo mọ̀ pé kò sí nǹkan kan tó máa ṣe tó máa ṣe lẹ́yìn ẹ̀ àmọ́ mo fẹ́ kó o. sori bí ọ̀rọ̀ ìgbín àti ìkara wọn tí kì í ṣe yàrá wọn bẹ́ẹ̀ lọ́rọ̀ èmi àti ọmọ jẹun adìjẹ wọn nǹkan tó lè ṣe ni pé kò jẹ́ káwọn méjèèjì jọrọ ó dẹ̀ gbọ́dọ̀ fọwọ́ sí pé kí n fẹ́. ẹ wo wo wo wo jẹ́ àpàyàn tì ohun tó bá dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni mo fẹ́ béèrè o ṣé ìfẹ́ mi wá ti ń jọba lọ́kàn ẹ̀ nísìnyí. Hmm. <laughs> etí mi ò di sí gbogbo orin ìfẹ́ tó ti ń kọ sí mi látijọ́ ẹ̀ èmi náà sì ti ṣetán láti bá ìrìn àjò ìfẹ́ ẹ̀ ṣùgbọ́n ó di dandan kọ́ mọ jẹ́ ready fọwọ́ sí o bí bẹ́ẹ̀ kọ́ èmi ń lè fẹ́ o. gbẹ̀mí okun gbẹ̀mí ọ̀sà múnú mi dùn máyọ̀ mi kún gbẹ̀mí rọ ṣáà ti sọ fún ẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀. dídòdò ni. ṣe. Ah, ah, eh, ibi kọ́ lajọ wà ní báwo ni mo ṣe. àṣepọ̀ rẹ ni ṣòwò tí ni. ọtí bíi ti bá wúrà rárá. ẹyin tí ò bá mu tí a jẹ pé bí ó ní àárẹ̀ kan tó ti bá fíra tẹ́lẹ̀. kò sáré kankan tó ń bá fíra ah, ṣiṣẹ́ kílàsì kí ló sọ báyìí kí ló lè máa ṣe gbogbo nǹkan tí mò ń béèrè náà ká ba lè rọ́nà àbáyọ náà ni. ẹ ṣe wá rí i pé ọ̀nà àbáyọ tó wà kò kò sójú kankan bẹ́ẹ̀. Eh? Eh, Jẹ́rọ̀dé Jẹ́rọ̀dé àríkọ́gbọ́n. jáde pẹ̀lú kí ló ṣe é kí ló ṣẹlẹ̀ ṣáà lè ti balẹ̀ ṣó lè dìde. rọra rọra. ṣó lè dá dúró. jọ ṣó lè fún wa láàyè tí. Ah, nǹkan tó kéré jù nìyẹn ló bẹ ẹ wọn máa rí ẹ. ẹni bí ọkùnrin mi ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ irúndé jọ ṣó lè fún wa láàyè díẹ̀. èmi. wọ́n ní mò bá sọ̀rọ̀ jọ ṣó lè fún wa láàyè díẹ̀. kò yé mi nì ẹ eh, mo mo gbọ́ ẹ dáadáa ṣùgbọ́n kò yé mi tó náà ni ẹ ṣe ìwà tí ẹ mọra rí láti ibìkan tẹ́lẹ̀ ní tí màá fi máa fún yín láàyè torí pé fẹ́ sọ̀rọ̀. Ah, rárá o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bíi ti báwo. Eh, ah. ẹni mímọ̀ mi ni. Ah, láti bo sí bo. èmi sí olúwa eh. ṣé bẹ́ẹ̀ lórí. báwo báwo ṣe máa rí bẹ́ẹ̀ wo a máa ní láti náà sọ̀rọ̀ sí ni bí mi ṣe ń wòye ọ̀rọ̀ yìí ti ń jọmọ́ pé a máa ní láti gbé lọ sí ilé ìwòsàn ṣó yẹ. jọ fún aláyèdè. Irinde jọ fún wa láyé díẹ̀. Ṣé o mọ nǹkan tó ń sọ ṣá? Mo mọ nǹkan tí. Kò jọ pé o mọ nǹkan tó ń sọ. Torí tó bá mọ nǹkan tó ń sọ ni, ò ní máa sọ pé kí èmi èmi Rémídé ni òwò mi dáadáa o. Kémi fún yín láyè. Ṣé o mọ̀ rí láti ibìkan tẹ́lẹ̀ ni? Mo mọ̀. Aláàmọ̀ kí ni? Àmọ́ yóò mọ̀ mí. A ní mo mọ̀ ẹ́. Mi ò mọ̀ ẹ́. Ó ti dandan kó mọ̀ mí o. Ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ibi tá a bọ̀rọ̀ dé yìí ń sìn ẹ̀. Ẹ wo à ń pẹ̀rọ̀ yìí lọ́wọ́ òun là ronú e, èmi ò mọ̀ ẹ́ o mo mọ̀ ẹ́ mi ò mọ̀ ẹ́ ó mọ̀ mi kò dídúró kí mọ̀ ẹ́ mi ò mọ̀ ẹ́. Ah! Ah! ẹ jẹ́ kí gbọ́dọ̀ ìdáyé kẹgbẹ́nu dákẹ́ kí ló dé. ìmísí olúwa wọ́n máa lọ. ṣé èmi ló yẹ kí o ní kí n máa lọ àbí kò. ìmísí jáde síta jàre bó mi ò mọ̀ o. ó mọ̀ mi. ṣébi tó. tilẹ̀kùn mi fún mi. ọ̀la ẹ̀mí o. ṣébi tí wọ́n fẹ́ gbàyọ̀ sí mi rè. Ìrẹ́mìdé Ìrẹ́mìdé ẹni bí ọkàn mi ni o. ẹni bí ọkàn ẹni ta ni ah, ẹni agbójú òkun yóò máa jẹ ní agbá o ìwọ. nǹkan tèmi ṣàmọ̀ ni pé ẹni bí ọkàn mi ni mi mọ bí mo tún ṣe fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ẹ. gbogbogbogbogbogbo ẹnu ẹ sọ kí ló tún kù lẹnu ẹ tó fẹ́ sọ kí ló tún kù nínú ẹnu nínú ẹ yẹn tó fẹ́ sọ ṣé ìbànújẹ́ mi náà ni kò máa fi gbogbo ọjọ́ ayé ẹ wà ní kí ló dé kí ni mo rà ń gbà ẹ. ẹni bí ọkọ mi ni nǹkan tèmi ṣàmọ̀ nìyẹn. ẹni bí ọkọ ẹni ó dáná kí lórúkọ ẹ. ẹ ah. ò mọ ẹ àmẹ́ni bí ọkàn tiẹ̀ ni àbí. wo irẹ́ mi dé ẹni bí ọkàn mi ni wọ́n mọ̀ gbàlájọ márùn-ún àmì mọ́ bí mo ti fẹ́ ṣàlàyé fún ẹni bí ọkàn mi ni. sori òfò ló mú lọ́tẹ̀ yìí hm? òfegè gbáà ni ọ̀rọ̀ gbèsè ayé mi là ń sọ̀rọ̀ ẹ̀ yìí o mi ò dẹ̀ lè lajú mi sílẹ̀ kí kálùbọ̀ kó wọ̀ wọ́n máa lọ. wo ada kò wọ ọkọ tiẹ̀ síwájú torí mi ò ẹni bí ọkọ. bọ́sà bọ́sà bọ́sà bọ́sà bọ́sà wo bọ́sà kò lè mi. ó jẹ́ tún rò ó mọ̀ pé mi ò sọrú ẹ̀ fún ẹ rí lánàá. Ooh, yeah. ayọ̀ sí lónìí o. ṣàbí. ṣé ọmọ ìlú mu ọtí ikú débi ah! àṣàbí ṣé kìí ṣe àlákàlà lọmọ yìí máa lá lẹ́ni ọjọ́rú yìí ah! inú dòwò mo fẹ́ dùn wọn láàmì sí báyìí sí kó lè má wo òun ọ̀rẹ́ eré mi dédé ni tá à ń sọ̀rọ̀ èyí o ariwo pé ẹ òun mọ̀ mí rí òun mọ̀ mí rí ló kàn ń pa. ọlọ́run gbọ́ mi ò mọ̀ rí èní lọ́jọ́ àkọ́kọ́ tí bá kọ́kọ́ fojú mi kàn ó kàn ń pariwo pé ẹ èmi èmi o ẹni bí ọkàn mi o èmi níbi bó ló ti rí ẹni bí ọkàn mi mi ò mọ̀ ẹ́ rí. ó sú mi o ìwọ náà dẹ̀ mọ̀ ó mọ̀ àtìgbà tí mo ti ń lé ire mi dé tí mo ti ń bá sọ̀rọ̀ tí ó gbà ó ṣe wá jẹ́ pèsè tó gbà lẹ́nìkan tí ẹni bí ọkàn tiẹ̀ sọnù tó wá kiri wá fẹ́ da yẹ̀pẹ̀ sínú gàrí tèmi. wọ jẹ́ kí n sọ tọrọ fún ẹ gbogbo ìrànlọ́wọ́ tó bá máa nílò láti tán ìṣòro mi lọ́wọ́ tí mo wà yìí gbogbo ẹ̀ ni mo fẹ́. owó jẹ́ kí n tún pe aago ẹ̀ padà ná bóyá ó máa gbé. ọkọ mi ibo ló wà ẹni bí ọkọ mi òde yọjú sí mi ibo ló wà ẹni bí ọkọ mi. ẹni bí ọkọ mi ó lè mi lóhùn níbo ló wà. bí ọkọ mi níbo every day Màámi. Ẹ sùn ni. Àṣàbí, báwo ni ṣe máa sùn? Mo bá ẹ̀ òun mutí, òun sunkún. Léni ọjọ́rú. Igbe ẹni mò retí ńgbà tó ti gùnkè lọ. Àbí ènìyàn ò ń ṣọjọ́rú mọ́ ni. Ó kò ti di bárakú fún wa. Ah, Màámi, èmi ò mà lálàkàlà. Mm. mo gbé o. èní lọ́jọ́ rú lóòótọ́ kò yé mi gan-an mi ò lálàkàlà mọ́ alátìmọ́lá náà ò dáa tó. Ah, báwo ló ṣe la. Mm. ó dàbíi pé mo rí àwọn ẹranko oríṣiríṣi ẹ kò tiẹ̀ wá kò tiẹ̀ yé mi mo wá ń parẹ́ díẹ̀díẹ̀. Ah, ó ti yé mi ó yé mi ó yé mi wo àbọ̀ tí tó mú ni ò tí ì dà kò burú ó yá lọ lọ sókè lọ sùn pẹ̀lẹ́ lọ sùn. ògògóró lérè kò yé wa ṣẹpẹtẹrì fọnà ọgá o wàá tẹ́lẹ̀ àná ẹ ó dáa. 嗯。 ìyàgò ẹ̀ láti alẹ́ àná. kí ló wá ṣe bí? àṣepẹ́ yìí mo ti ṣàlàyé fún ẹ láwọn ẹ̀ pé mi ò mọ ẹni tó wẹ́ mi ò mọ ẹni tó ń sọ yìí mi ò mọ arábìnrin yìí rí ṣé o fẹ́ gbà mí gbọ́ ni. ṣòro ẹ̀ tó sọ yẹn kò parọ́ fún mi rí. kí ló tó ń ṣe báyìí mi ò mọ ẹni yìí rí ṣé mi ni mo wá parọ́ fún ẹ ni. ìṣòro ìwọ náà dẹ̀ mọ̀ ó mọ̀ pé ìfẹ́ àìṣẹ̀tù ni mo ní sí ẹ kí ló tó fẹ́ pàdánù ìfẹ́ òtítọ́. ìdúró tán sí ẹ jẹ́ kí n fi ìfẹ́ òtítọ́ kí n fi bẹ́ẹ̀ lọ kí dùnú tó tán sí ẹ kó ba lè wá ẹ rí bò má jẹ́ kí alàgàtà kó sáàrin wa. ọ̀rẹ́ tímọ́tímọ́ tèmi ló ń pè ní alàgàtà yẹn. wọ́n wọ́n Ìrìnmìdé mi ò ní fẹ́ kó tẹ́ni tìka tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀ gẹ́gẹ́ bí o ṣe sọ́nsìn òun ò ṣe ti fi èmi hàn ẹ́ gẹ́gẹ́ bí ẹni bí ọkàn ẹ̀ kó tó di pé ìwọ wá lọ fi èmi hàn òun èmi yẹn ní bí ọkọ ẹ ni mo hàn níwájú ẹ yìí. o kì í ṣe ní bí ọkọ mi. ó dá mo fẹ́ jẹ́ ní bí ọkọ ẹ jọ̀ọ́ ẹ mo fẹ́ kó jẹ́ tèmi kémi náà jẹ́ tiẹ̀ má panu ìfẹ́ tó wà láàrin wa ó mọ̀ pé wọ́n ṣe ni kò ń ṣàmùlẹ̀ mo ti wà lórí ọ̀rọ̀ ẹ̀ ìfẹ́ wa mi ò fẹ́ kó panu ẹ̀ jọ ìfẹ́ wo mọ̀ kó yẹ kó máa bomi rin ni. omi sí olúwa jọ má bínú. jọ̀ọ́ ẹ irú èmi dé irú èmi dé. mi lágbọ̀ọ́yé mo ti pè pé pé pé kò sí nǹkan kan tí mo fẹ́ gbọ́. ó ṣe mo ní kò sí nǹkan. àjọmọ̀ yìí méjèèjì ni àbí kí lẹ wá ṣe ń bí. sọ fún sọ fún sọ fún pé ó mọ̀ mí ṣé mi àti ẹ mọ̀ra rí. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ mi ò ráyè ẹjọ ó ṣàárọ̀ kùtùkùtù fi sínú ẹ. ọlọ́mọ máa jábọ̀ kan lákòóbá. ẹ bọ́ síta kún un síta fún mi ẹ síta. ó dà òun ti lọ́sìn jẹ́ bọ́ síta ìmísí olúwa bọ́ síta mo ní sista. ah, ah! ooo. Oh. ó kẹsẹ̀ lè ṣe wá síbí wọ́n máa sọ̀rọ̀ kó bá kúgbe fún mi. èló làwọn aṣọ yìí. arábìnrin hmm? Hmm? èló ni aṣọ ọ. ẹgbẹ̀rún mẹ́wàá. kí ló ṣe kí n mí gbọ̀n. ẹ má bínú ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún. ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún. ó dàbí pé ń ta. wọ́n ṣì bẹ̀rẹ̀ lẹ́nu ah ẹ ẹ ẹ ti ń lọ ni ẹgbẹ̀rún mẹ́wàá. bébì rọkún bébì rọ̀ṣà múdù mi dùn máyọ̀ mi kú bí ò sí ẹyin ò fọ́ lẹ́nu àtàpà kò sí ọwọ́ ti làgbà bí ò sí ìfẹ́ àsọ̀rọ̀ yìí. àti ìfẹ́ ìràwọ̀ yìí tèmi rẹ dílé. má gbọ́mi lọ́jọ́ mi má fi hàn sọ́kàn mi. ìfẹ́ ti dalẹ̀. pàdé ẹ ẹni bí ọkàn tèmi ẹ ó dáná ò lè fẹ́. ádàkọ kúkú ya ìbọn pa mi torí ọ̀nà kan ṣo tó lè fi gba ayọ̀ mi lọ́wọ́ mi ọmọ jẹrade sórí kájá dúró kẹ́kùn dúró káwọn mú bẹ́ẹ̀ kó ká fi lájà lọ́wọ́ sórí pé kò ní lè jọra wọn. ire mi dé kọkùnrin tó àtọ̀rẹ́ kóbìnrin tó àtọ̀rẹ́ káwá wẹ tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jù wá. <laughs> wo òní wọn kún èmi náà dé ní gbàlábà. Ìrẹ̀mídé tó bá kọ̀ lókì a máa fọ lẹ́kọ̀ọ́ sí wọ èmi ọmọ jẹrade òun bá mi dùn nǹkan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. mi ò ní gbọ́. to your bedroom. Ah! what? máa fi máa ní ẹ̀bọ̀ o. Ó yá ó you èmi. Mo ní tèmi ni kò fi sílẹ̀ fún mi. Àníkò yìí mi bọ̀. Ìtàn kan mi ni. Mo ní kò jọ̀bọ̀ wẹ̀ sílẹ̀. Wọ́n náà jùbọ̀ wẹ̀. Máa ní ẹ̀bọ̀ o. Jùbọ̀ wẹ̀ sílẹ̀. Ire mi dé. Ayé mi ò sọ fún ẹ. Ire. Onílùú ráyé mi. Ire mi dé. Ire mi dé ọmọjẹrade ọmọjẹrade. wo mo ní kí wá kí ẹ lónìí ṣé orin tó ń falẹ̀ sẹ́ yìí tó bá délé tán agbára ẹ̀ ò ní ká o. ìwé mi dé ṣé pé aláì náà tún ṣe. wo fífẹ́ mi sílẹ̀ fún mi o. ìwé mi dé. yíyan wa lè ṣèṣe o. jọ kí ló dé aláì méjèèjì ò lè fẹ́ ra yín sẹ́ ẹni bí ọkàn mi ni ó ṣe jẹ́ pé wọ́n nìkan ló mọ̀ yẹn kí ló dé tó jẹ́ pé wọ́n nìkan ló mọ̀ ọlọ́run ò rí ẹ rí òun ò mọ̀ ẹ rí ọlọ́run ò mọ̀ ẹ. ọmọ mi mi ò ṣáà lè máa parọ́ fún ẹ ire mi dé mo mọ̀ pé ó lè jẹ́ pé irú ọmọkùnrin tó wù ẹ kó fẹ́ nìyẹn àmọ́ eléyìí kò lè ṣeé ṣe. gbẹ́nu gbẹ́nu òṣì ẹ̀sán kò sọ ó ní ìrìnàjò fẹ́ lẹ́yìn ó máa yàtọ̀ lọ́tẹ̀ yìí ó ní dídùn lọ́sàn máa so àbọ̀ sọ bẹ́ẹ̀. Hmm. tí bá tiẹ̀ wá sọ pé ó máa so dídùn fún ẹ kó wá ṣe ẹni bí ọkàn tèmi ló máa so dídùn fún ẹ. Hmm. sórí àwàdà kò wá ẹni bí ọkàn ẹ tíwájú tó rọ ní tèmi lélẹ̀. ẹni bí ọkàn tèmi náà ni. kí ló fà wá kí ló dé. ẹ kàn mí mọ. ẹ 我去过。 mi kò bọ́ sí rárá alákòóso tó jẹ́ tèmi lọ́rẹ́ mi fẹ́ máa gbé báyìí. Ah. kò yé mi ṣàlàyé fún mi. mọ́mì mo wá dàbí àtùpà tó ń tanná fáráyé tìdí tiẹ̀ ṣókù ah, alákòóso tí mo fọkàn sí lélẹ̀ alátẹ̀mí lélẹ̀ yìí. àṣàbí má má fi mí sóòkun ṣàlàyé fún mi kó yé mi o. mo máa ń lálàá sáwọn èèyàn ó dẹ̀ máa ń ṣe alákòóso tí mo fọkàn sí lélẹ̀ yìí lọ́rẹ́ mi fẹ́ máa gbé. Eh, ọjọ́ ti ń pa gúnbọ̀ ìwọ àti ire ọjọ́ mà ti pẹ́ ẹ ma ti kúrò ẹ ma ti dọ́mọ ìyá ó ti dọ́mọ mi o ah, ah, kò wá ní jẹ́ ọkùnrin ló máa dájà rẹ̀ láàrin ẹ̀yìn méjèèjì o ah, àṣàbí. ìrìn àjò alámìlọ́rẹ́ mi fẹ́ máa gbé yìí máa ń bí. wo kò sẹ́ni tó máa gbọ́ ẹjọ́ yìí o tí ò ní dẹ́ ẹlẹ́bi tí ẹni mo dẹ̀ ń ṣe ojú àlá ló ti mọ ọmọkùnrin yìí òun gbọ́ngàn òun ẹ rí kò bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ ah. ọ̀rẹ́ ẹ ló ń fẹ́ ẹ má joyè igi wọ́rọ́kọ tó ń dáná rú o má gbégi dínà ìfẹ́ wọn o torí wọ́n fẹ́ fẹ́ra wọn ni tó bá lọ gbégi dínà fẹ́ wọn nǹkan mi àbàjẹ́ o Ah, mami, alákòóso tí mo fọkàn sí leléyìí. Ah. Àlá àlá ni wọ́n sọ báyìí. Oríṣiríṣi àlá ló wà. Nígbà míì, orúkọ àlá máa ro àwọn àlá. Àlá lásán ni. Wò ó kò ń ṣe gbogbo àlá ló wá sí ìmúṣẹ o. Kò dé ṣe gbogbo ọkọ̀ ọ̀fẹ́ ló ń jásẹ̀bù tí ò gò. Ah. Mami wo àfi kò gbà fọ́ lọ́hùn ó gbà fáànà bí mọ̀ mọ̀ sálálá ló wà sálá jọ́ torí àṣàbí àṣàbí àló ti kó ó ti tó ó ti tó àṣàbí ó tó ọkọ tó tó ṣẹ̀rí lábẹ́ ọ̀yà. báwo ni. kí ló dé tó ń dá mi dúró ṣé bó ló mọ̀ mí àbó mọ̀ mí ni tó bá yá ń sìn wá ni mo tún bẹ̀rẹ̀ o sórí láyéláyé ẹ̀ tó bá tún rí mi tí mò ń kọjá tó bá tún dá mi bábí ṣòtítọ́ fọ́rẹ́ òbí kì í wo ẹni tó yẹ bábí ṣe fẹ́ òdodo bìdí bí ṣe rí bẹ́ẹ̀ ló bí ó yọ báwo ni. dáadáa ni. ṣó wà nílé. kí ló ṣẹlẹ̀. mo fẹ́ rí ẹni a ní láti sọ̀rọ̀. kò sí nǹkan tá a fẹ́ sọ. mo ń lọ sókè òkun mo máa fi sílẹ̀ fún ẹ mo kàn fẹ́ káríra kí n tó máa lọ ni. wo mi ò ráyè ẹjọ́ kò sí nǹkan tí mo fẹ́ bá sọ. kí ló wá ṣe ń bí ṣáàjọmọ yín ni. Ìrẹ̀mídé ṣé a lè jókòó ká sọ̀rọ̀. owó kò sáàyè jókòó torí ọmọ Jàràdé lọ́n lòún bọ̀ nbí mi ò dé fẹjọ́. mi ò ní gbà ẹ lásìkò. ìṣẹ́jú méjì péré ló ní. Ìrẹ̀mídé kí ni nǹkan tí mo ṣe fún ẹ gangan gangan ní pàtó Ìrẹ̀mídé àtijọ́ tí mo ti rí ẹ gbàrà báyìí nífẹ̀ẹ́ ẹ ti jọba lọ́kàn mi àtìgbà yẹn náà lọ́dẹ̀ ti ń ta nínú ṣé nítorí ìfẹ́ tí mo wá ní sí ẹ ló wá ń jẹ́ kí n máa dààmú tó tó báyìí ṣé nítorí ìfẹ́ tí mo ní sí ẹ ló yẹ kó máa dà ríboríbo ìwọ náà wò ó mo nífẹ̀ẹ́ ni kódà. jọ ṣé ó wá bí láti wá bà mí ní jẹ ni àbí kí ni. èyí Rẹ̀mídé mo kàn wá kí wọ́n á sọ fún ẹ fún ìgbà ni wípé mo nífẹ̀ẹ́ gan. wọ́n máa lọ nǹkan tó ń ṣe pò ṣọ̀rá mi ò dẹ̀ ráyè gbowó kébékébé tíá. ìbejì ni ẹ̀yìn. ìbejì ni ẹ. bẹ́ẹ̀ ni. kí ló dé tó sọ tẹ́lẹ̀ ah, kó má tiẹ̀ lè sọ fún wa. Ah, ẹ̀yin méjèèjì ẹ sùúrù ẹ sùúrù etí ẹ ń pa mí lẹ́rìn ah, ṣébi tó jẹ́ pé bí mo ṣe ní pàdánù ìfẹ́ tí mo ṣe wàhálà kí n tó rí ni ó bá mi láti jẹ join ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni àti pé kejì mi tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí gan-an ah, kò ń gbé lu yìí òkè òkun ló ń gbé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lèmi àti ẹ ti máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà ìdí nìyí. Um, èmi sí um, ṣé ẹni bí ọkàn mi ni. Ah. <laughs>

àtàpà kò sí ọwọ́ ti là gbà bí ó sì fẹ́ àsọ̀ràyé ah. fún mi láti ìfẹ́. àníṣe bá mi bá mi yí kúrò mi ọ̀gá ọwọ́ ń dùn mí ìwọ náà pààrọ̀ ẹ̀ fúnra rẹ̀. Ah. ẹni bí ọkọ mi ìwọ ló délé gbà. tirẹ̀ ni mo mọ̀ pé kò kí n máa bẹ ṣeré rárá báwo ló ṣe máa wò mí sùsùsùsù báyìí tó máa máa pè mí lórúkọ tí ìyá àti bàbá ò sọ mi. Ah, orúkọ wo ni mo pè é. Ah, láti wí pé ṣé orúkọ máa ń pọ̀ jù ni. ṣé bọ́n ti ní pé orúkọ tó bá ti wọn mọ ló máa ń jẹ́ lẹ́yìn òdì. ta lè ṣe ò bá gbé bí ìṣe légbò. má dá wọn lóhùn jàre èmi sí ṣe bí ìbéèrè tí ó yẹ kí wọn náà béèrè ni pé orúkọ wo ni tìrẹ ni olúwa ń pe jẹnradé tí ò nífẹ̀ẹ́ sí ẹ eh, tó bá dẹ̀ gbà pé ká bá wí ká kúkú gbẹnu pọ̀ ká bá wí kó lè tọwọ́ ẹ̀mọ ìbáṣọ. ó ṣe jàre ọ̀rẹ́ mi àtìgbà tí mo ti pàdé ẹ tí mo ti kọ́kọ́ fi páńgbà yẹn láì mọ̀ pé ìbejì mi sí ni àtìgbà yẹn mà ló ti ń pè mí lẹ́ni bí ọkàn mi. ṣòro tó bá jẹ nípa tìyẹn ni tìrẹ ni olúwa ò jẹ̀bi o torí àpèjúwe tí ìmísí fún òun ló jẹ́ kí o máa pè ẹ́ ní ẹni bí ọkàn mi Ah, Eremide ìlàkàyọ̀ níjọba ṣe ṣorí ṣèbí nǹkan tí wọn náà máa fi ń ṣorin kan ní gbogbo ọgbà ni ẹni bí ọkọ mi ẹjọ táwa ni ẹni bí ọkọ mi ẹni bí ọkọ mi <laughs> ẹ̀yin lẹ mọ̀ ẹ bẹ́ẹ̀ ni àwa la mọ̀. wo hm, ẹni bí ọkọ mi fi wọn sílẹ̀ nǹkan tó bá wọn lẹ́nu ló lè fẹnu ẹ sọ ṣorí èmi ẹni bí ọkọ ẹ mo ti dé báyìí mo dẹ̀ ti wá láti wá mú náà. <laughs> ìdùnnú ayọ̀ á kárí gbogbo wa. mú mi àmọ̀ pé tiẹ̀ ti dé tó sí. tí mo rò bẹ́ẹ̀ rẹ̀ jù lókè. èmi tí mo ti jí ti pẹ́ ibẹ̀ yẹn ni mo wà gbogbo ohun tẹ̀ sọ ni mò ń gbọ́ tí mò ń fi ń rẹ́rìn. àṣàbí alẹ́ padà ṣe wọ́n sọ bẹ́ẹ̀ náà wọ́n sọ bẹ́ẹ̀. <laughs> ọ̀rẹ́ mi alálà. ẹni bí ọkọ mi sílẹ̀ o. màámi wọ́n sọ bẹ́ẹ̀ àwọn wo bí ti báwo. àṣé àsìkò ọ̀rọ̀ ṣì máa tó àsìkò ọ̀rọ̀ ti wá tó lẹ́nu inú mi wá dùn pé nígbà tásìkò ọ̀rọ̀ tó ó ṣojú ẹ̀mí mi àyà mi tiẹ̀ ti ń já pé ṣe lókùnfẹ́ yín máa já ṣùgbọ́n kàkà kó já ṣe ló tó wá so pọ̀ dán yín ẹ àṣàbí ìtàn tó ò gbọ́ rí màá sọ fún ẹ lẹ́nu. ìtàn. bẹ́ẹ̀ ni. ìtàn wo nìyẹn màámi. ṣo mọ̀ pé bèjì nìyẹn. àà lóòótọ́. ìgbà tí mo bí táyé lòun ẹsẹ̀kẹsẹ̀ ni kejì ẹ padà. màámi èmi ìbejì. bẹ́ẹ̀ ni. kí ló wá dé tẹ̀ sọ fún mi rí. nígbà tó pé ọmọ ọdún mẹ́wàá ló máa ń láàlá oríṣiríṣiríṣi ṣó rántí pé gbogbo ọjọ́rú ló máa ń láàlá yìí wàá kígbe látojú oorun nígbà tí aláìwá sú wa tá a mọ ìta máa ṣe àwa náà wàá fẹsẹ̀ síta wọ́n wá sọ fún wa pé kò yẹ kó máa dá wà torí ìkejì ẹ̀ tó ṣaláìsí ní kádàrá yín ó papọ̀ wọ́n wá sọ fún wa pé ìkejì ẹ̀ tí ò sí òun ló fa àlákàlà. wọ́n tún sọ fún wa pé ó dìgbà tí ẹnì kejì ẹ yẹn ó máa padà wá á fi ra ẹ̀ ẹni yẹn ló máa padà di alábàárìn tiẹ̀ hmm. kí gbogbo àlákàlà yìí kó tó dópin. màámi ẹ rántí pé mo sọ fún yín pé. ẹ pé ìgbà tó ti pàdé Tìrẹniolúwa ni hmm. gbogbo àlákàlà ti di hmm. àfihẹ́yìn tẹ́gùn fi ṣọ hmm. bí wọ́n ti sọ pé ó máa rí gan-an náà lórí ìbànújẹ́ ti wá dópin inú ayé ẹ̀ kí wá ń ṣayé ìwọ nìkan ó ti dópin inú ayé gbogbo wa. ṣé pé ìbejì náà ni màá tún fi ṣáyà. ọlọ́run má tóbi lọ́ba o kẹ́yìn méjèèjì náà tún wá bí ìbejì. ẹ̀yin gan máa bí ìbejì. ayọ̀ tó ti wá wọlé tọ̀ wáyé kò ní dòbù ayọ̀ náà tún máa dùn sí i táyé lolú èjìrẹ́ ọ̀kín ará ìṣokùn ọmọ ẹdun ayé tí ń ṣeré orí igi òde kí ló kún òkọ́ dẹ̀dẹ̀ tẹrùtẹrù ǹbá bí ǹbá jó ǹbá bí ǹbá yọ̀ ọmọ fẹsẹ̀ méjì wọlé alákìsà ó sa alákìsà dá aláṣọ kìmí kì í bẹ̀rẹ̀ lé kìmí kì í padà sẹ́yìn ìbejì máa yí ilé wa pọ̀ lágbára ọlọ́mìn ní wẹ́nikẹ́ni tìlú ẹ ṣe. gbẹ̀mí rọ̀kùn gbẹ̀mí rọ̀ọ̀sà múnú mi dùn máyọ̀ mi kún gbẹ̀mí rọ̀kùn gbẹ̀mí rọ̀ọ̀sà múnú mi mi kún bí ò sí ẹyin ò fọ́ lẹ́nu àtàpà kò sí ọwọ́ ti làgbà bí ò sí ìfẹ́ asọ́ra yìí. ìfẹ́ ìràwọ̀ yìí tèmi rẹ nílẹ̀. má gbọ́mi lọ́jọ́ mi má fi yọ sọ́kàn mi. ìfẹ́ tí dalẹ̀ ni mo fẹ́ ìfẹ́ tí kì í ṣe ọ̀tọ̀. ìfẹ́ tí kì fẹ́. kisha saa not kifaa ìfẹ́ ló kù yóò jájọ wù ẹ́. fún mi látò ìfẹ́ ìràwọ̀ yìí tèmi rẹ ní. má gbòmí lójú bí you got to for jewelry. kú ọjà. ẹ̀wọ̀n ẹni ẹni eré wọn náà arúfọ̀ ohun ti rẹ́ ènìyàn o ẹ̀wọ̀n òní gbèsè ẹ sáyà àwọn ẹni ni o adakẹ́ tètè padà rìlé kẹ́ lọ yanjú àwọn tirẹ̀ jẹ́ ní gbèsè àjọ kẹ́ bá ti wà yanjú rẹ̀ tán kẹ́ wàá padà wà kẹ́ mọ wa màtájàrún wọn. ìyá òyìnbó kí la gbé kílẹ̀ jù ṣé mo ti jẹ́ yín lóòkan tìtẹ́lẹ̀ tí ó jẹ́ pé mi ò padà san fún yín ni àbí kí ló dé tẹ̀ jẹ́ kẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́pẹ́ ẹ̀ẹ́dẹ́kẹ́ tó máa bá pè lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin iyọ̀ ni mo fẹ́ rà ọlọ́ndrẹ́d náírà kí ni gbogbo ọ̀rọ̀ tẹ́wá tẹ́wá kódà sílẹ̀ ẹ má bínú ọlọ́run afábùkù mo bẹ̀rẹ̀ ráyọ ìṣebí ọlọ́ndrẹ́d náírà ni kò rà lọ́wọ́. ee mi rẹ̀ ní ọba mi rẹ́rìn o mo rẹ́rìn òyìnbó iyọ̀ iyọ̀ èsì yọ̀ rẹ̀ fẹ́ rà ṣé yọ̀ rẹ̀ máa gbé orí tebù rárá o ṣe é sáré yí rí yọ̀ múrí márùn yẹn jẹ́ kí n fi ta gàrí rú wọn kẹ́ ń lọ fi gbélú wọn ro kẹ́ ń lọ jẹ irọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ kù wọn ṣé ẹ ti gbọ́. ẹ wá ẹ wá ẹ wá gbèsè ọ̀rọ̀ yìí kí ló ń pa yín lẹ́kùn tẹ̀rọ bóyá ẹ̀ rẹ́rìn. kirikiri ṣùgbọ́n wọn aṣa ni. ẹgbẹ́ mi yín sànjọ́ kí ló mú yín rẹ́rìn. Hmm. ẹ ẹ̀yin ìyáàfin tó ń pè níyà òyìnbó àwọn ta ló ń pọ́n yín lé gan tó ń pè yín níyà òyìnbó ẹ sóyìnbó lẹ bí ni ẹ dúdú ẹ dúdú torítorí ẹ wo ẹ wà ní orí yín ẹ wo bó ṣe dúdú tó bẹ́ẹ̀ ṣe dúdú yìí ọkọ yín tún dúdú jù yín lọ ẹ wá sọ wípé ẹ bí òyìnbó ṣé òyìnbó lẹ bí ni àbí àfẹ torí wọn wá ń pọn yín lé àti help yín láti pè yín níyì òyìnbó ẹ jọ ṣé kò sọ ohun àlè lẹbí ni ta lẹ bímọ fún ẹ jẹ́wọ́ òkè tó pa yín dànù ta lẹ bímọ fún. tájù ni tájù náà ló máa jẹ wẹ́ẹ̀mọ̀fọ̀ ẹjọ́ mi ni. Hmm, ṣé mi ni èmi rẹ̀ ń ṣọ́bù wọ́n ìmọ̀ràn ìṣẹ̀lẹ̀ á tún wa rọ̀rọ̀ wọn wọn á tún padà wá ebi rẹ̀ máa pa wọn kú wọ́n mọ̀ ọ́n fún wọn sílẹ̀ ṣé borí tán ṣe rí bí win. Hmm. bínú ẹni bá ṣe ṣe ẹ bá rí bínú ènìyàn ṣe rí. mo rí bíbá yìí náà. àbí ó dúró síbí ó tún escape díẹ̀ báyìí dé lókù kọ́wọ́ mi kàn àbórí mi gan ò tiẹ̀ ṣògùn owó ni ṣé ẹ kó tún escape lẹ́yìn tí mo ti. òkàdà ah but òrùka ṣì wà lọ́wọ́ mi gbà tí mo fẹ́ fọwọ́ ah ah ah ah ah ah ah ah ah ah èmi fẹ́. jẹ́dá ah, jẹ́dá kí ló ń wá ah, ah. jẹ́dá kí ló sọnù. bẹ́ẹ̀ kò understand kò lè yé ẹ. jẹ́dá àtàárọ̀ ti ní mi ò lè understand kí ló ń wá. kan ló jẹ̀dá ọlọ́run nìkan ni o òun nìkan ló jẹ̀dá lọ. bí bá a ṣe ń wò mí yìí wọn ò tí ì láyà lẹ́ẹ̀dẹ́ o àwọn ojú tí mo sì ń wò yìí àwọn ọmọ yìí rẹwà pọ̀ bẹ́ẹ̀ bá wá lè fún mi nìkan tí ọba da yafa inú mi ọmọ nù ú inú mi ó nù ú. àlàáfíà bàbá yìí kókó ẹ̀rọ àbá nǹkan tá a máa ṣe lélẹ́yìn yẹn ò lè jẹ́ ẹ mọ̀ because ẹ̀yin náà fẹ́ help wa ni ẹ mú òun sá. Ah, ah. Ah, for our friend now eh, eh. things we do because of friend. Eh, babaláwo. ok baba ẹ má jẹ́ kó dàrí ẹ mú òun ó lómi lára. ẹ ń wo ta ló ń. nǹkan tá a máa ṣe lélẹ́yìn nǹkan tá a máa ṣe lélẹ́yìn sá ẹ má hàn mí. Ah, no emi dudu. Ah, kò ní àwà ah, compatible. kò mí èmi náà bóra ni mara rara kò need. ṣé adé lè tó ṣe rùmùrùmù gbogbo bí mo ṣe déwọ ojú mi ò kúrò lára rẹ. bàbá ẹ má ẹ má ẹ má bọ̀. kára ọ̀rẹ́ wa fi yá ni na kí ló tẹ̀ ń ṣe báyìí but ní serious náà kò fọ́ o. ọ̀rọ̀ wa la ń sọ yín náà life why why you guys dey like this. àjọ dúdú ni aláṣẹ alájọ dúdú ni mo múra ni sẹ́. mi lè máa lọ sàn. Charlie mo ti ní problem mi ò wá okay. mi ò okay okay sori party. ǹjẹ́ mo I don't understand There's a part níbi àwọn ní oní consult See. sì mo sọ pé problem right. Shit. Money problem. Sure, uh, okay. Money problem. I have a problem trust me. I'm sorry. For what? It's what I've always wanted and um, you did not disappoint me. You are very good. Thank you. and uh, I'm, I'm sorry I, I took so long. <laughs> I like it long.